ẹ ṣàlẹ́ẹ̀kan ṣe tó bábà ìtàn ètò tó yí ọmọ tó ẹ̀yin lọ́mọ bá kábíyèsí. lóòrú àwọn ti ti dé bí mo ṣe ń dé ẹ kú dédé ìwọ̀nyẹ́ ṣe yá ẹ àlejò mi ọkùnrin bá wa dárúkọ yín fún ọ̀gá lé. ojú kòkòrò ní set eyes. káwọn ọkùnrin má ṣe ṣìnà àwọn ọkùnrin most ọkùnrin tó máa ń ṣe ṣìnà. ọ̀gbọ́n lè jẹ́ pé bóyá ìyàwó ètò ìgbádùn extra náà ni mo ti gbé wá dáná wípé ó ṣá proper ó ṣá proper ó ta lẹ́nu. kí làwa ṣe ayé làwa jẹ níbí kí làwa ṣe ṣe báyé làwa jẹ níbí ẹjẹ àfihàn lẹ ẹ ẹ ó ti yé yín tó bá ti ẹ ti mọ̀ pé tó bá ti rí sísí ẹ ti mọ̀ pé kí ló ṣẹlẹ̀ báyìí gbádùn extra tó dé nìyẹn orí ẹkú dédé àsìkò yìí mo tún ti dé mo ṣe ń dé wọ́n ní ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún ọ̀tún lòrùn mo tún ti dé abẹ́rẹ́ mi mo yọ bí ọ̀run mo yọ dé mo ti lọ bá yín gbé wá mo ti lọ package ẹ̀ wá fún yín àmọ́ àti gúnyán yìí ó fẹ́lẹ́ bí etí ni a ti ṣe ẹ̀gúsí yẹn ẹ̀gú oríṣiríṣi ẹran la kó sínú ẹ̀ wọ́n ṣe ń fògùn fe sí la ń fẹ́ràn ìgbẹ́ sí la oríṣiríṣi a fi chíkì sí fi tọ́kì sí mo ti ti gbé wá ìgbádùn extra ló ń jẹ́ bẹ́ẹ̀ mo máa ń sọ fún yẹ́tò tó ta lẹ́nu tó yí bóbó tó ṣá pápá tó ṣá pọ́pà ètò tó ń sọ pé àá ìgbádùn extra kò pọ̀ kẹ̀ táwọn aráalé ò bá ti gbọ́ pé ìgbádùn extra ti dé sáré lọ pé wọ́n pé ó ti yá Sisi ti dé wọ́n ti gbé ìgbádùn extra dé níbi tí a ti máa ń ṣe oríṣiríṣi ètò ìgbádùn tí máa ń gbádùn ẹ̀yin náà máa ń gbádùn mi ìgbà míì a máa lọ sí ìgboro ayé ìgbà míì a máa wà nínú yàrá agbára a máa mú oríṣiríṣi wá fún yín orin ní ẹ̀fẹ̀ ní sinimá tó ń sọ lọ́wọ́lọ́wọ́ eléyìí tó ń hot tó wà ní sinimá tó tó ń ṣò ní sinimá lọ́wọ́lọ́wọ́ ẹ ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára nǹkan tó ń ṣẹlẹ̀ láti àgbà àwọn wa wọ́n ṣe ń ṣ ṣe ìgbésí ayé wọn ibi náà lẹ́tì máa gbọ́ gbogbo ẹ̀. ìgbà míì a tún máa ń gbé àwọn olórin wa àwọn amúlùdùn olórin ni adẹ́rìn pòṣórin ni wọ́n lè já ẹ̀pọ̀n oríṣiríṣi àwọn èèyàn. ìgbà míì náà àdẹ̀ máa ń gbé àwọn àlejò akọ́kọ̀ bá wa yànnàná àwọn ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro. ẹyẹ mi ìgbádùn extra tún ti dé mo ti gbé wá mo ti gbé kalẹ̀ orúkọ tèmi náà ni tèmi tó gbà akílẹ̀mí bọ́lá erin fọlámi mọ́lẹ̀ bàbá òkùnkù mo rówó ìyábùnà mo rí ti bàbá gbéra èmi náà ń pè ní orékè lẹ́wà tó gbafẹ́ sísí ológe tó mọ nǹkan tó ń sọ nígbà ẹni pé akọ ọmọ yìí pọ̀ mo gbà akọ mi pọ̀ tí ìbá nǹkan tó ń sọ nígbèrò báwo mo ṣe fẹ́ gbé wá fún yóò yẹ yín tó máa ṣe ń sọ ń bẹ̀ yẹn kí máa wá gbé fún yẹn máa dissect ẹ̀ níbí lónìí àlejò mi ti wà níkàlẹ̀ mọ̀ pé mi ò kí ń dá ṣe mi ò kí ń dá ṣe rárá àlejò mi ah èèyàn pàtàkì ni wọ́n olórin sì ni wọ́n pẹ̀lú wọ́n dúdú bíi koro ṣé wọ́n sì gbọ̀n tẹ́yìn gan bá rí wọn ẹ máa rò pé àá ọkùnrin ló dúró yìí kó pọ̀ kẹ́ ó pọ̀ yẹ́yẹ́ ẹyẹ èèyàn mi àmọ́ kí n tó ṣe aṣọ lójú àlejò mi ẹ ká sáré dé òkè lọ́hùn ẹ má tì yí kúrò ńbẹ̀ o ìgbádùn extra lẹ́tọ̀ ìkànnì Kaftan television náà òun náà lẹ́wà ẹ má yí kúrò ńbẹ̀. Kaftan TV la wa ń wò. Mm. Kaftan TV kárí ayé Kaftan TV là wá ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Captain television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápolówó ọjà kájé ó búgbàjẹ́ o Kaftan TV là wà ń wò Kaftan TV yìí kárí ayé. Kaftan TV la wa ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. káàbọ̀ padà tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò ìgbádùn extra náà ló wọlé dé sójú amóhùnmáwòrán yín lórí ìkànnì Kaftan television yorùba ẹ tó lọ sókè lọ́run lẹ́kọ̀ọ́ mo sọ fún yín pé àlejò mi ti wà níkàlẹ̀ wọ́n dúdú bíi kóró ọ̀sìn wọ́n sì gbọ̀nlẹ̀ lọ́kùnrin wọn rẹwà olórin ni wọ́n àlejò mi ẹ bá mi kí àwọn aráalé ẹ bá wa sọ orúkọ yín fún wa àti orúkọ tí wọ́n mọ̀ yín sí ní iléeṣẹ́ orin ẹ ṣe àtọkùn orúkọ mi ni Fágbùyì Adédọ̀tun hmm. Joshua tí àwọn èèyàn mọ̀ sí Doctivity ọmọ ìyá Ṣọlá ọmọ ìyá Ṣọlá orúkọ tí a mọ̀ yín sí ní iléeṣẹ́ orin nìyẹn ẹ Yorùbá dùn lẹ́nu yẹn mọ̀ olúgbó nìyẹn gan. ọmọ ìlú Ìlaramọ̀kín ní ẹ̀gbẹ́ Àkúrẹ́. Hmm, Ìlaramọ̀kín ṣé Ọ̀ṣun state nìyẹn wà ní. Ondo state iná olúwa. ẹ mo rí kìlú yín bẹ́ẹ̀ sí wa. ẹ mo mọ̀. ó yá ẹ kìlú yín fún wa. èmi ni ọmọ Ajabi Arira. Hmm. èmi ni ọmọ akóró mẹ́fà ṣe hmm. ọmọ àtọ̀tàn gbàgbé kinní ah, rẹ̀ síbẹ̀ ah. ọmọ wa ọmọ ẹkùn ọmọ òdìdí sẹ́nu abẹ jẹ́jẹ́. Ah, wàhálà ẹ̀ kí sọmọ àlè tí fọwọ́ sí ju èlé ẹ mo rí kí ara yín gangan gangan àbí méjèèjì lẹ ti sọ pọ̀ méjèèjì mo ti hmm, papọ̀ rẹ ẹ ṣeun ẹ ti ẹ gbìyànjú ẹ ṣeun ẹ̀yin ará Ìlaramọ̀kín akínyín ọmọ olóyin ló jókòó dé ẹni orúkọ táwọn èèyàn mọ̀ sí ni Doctivity ọmọ ìyá Ṣọlá báwo ni ẹ ṣe come by orúkọ yẹn because orúkọ yẹn ó sound very unique. ìgbà tí nígbà náà lọ́hùn tí mo ṣì wà ní ilé ìwé ó ní ọ̀rẹ́ mi kan òun ló kọ́kọ́ fi orúkọ yẹn pè mí à ń pe orúkọ rẹ̀ ní Akin so ló kọ́kọ́ fi orúkọ Doctivity yẹn pè mí torí mo fẹ́ràn láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo fẹ́ràn láti máa ṣe. Um, cake mo fẹ́ràn láti máa kunlé mo fẹ́ràn láti máa ṣe so ó wá wò mí lọ́jọ́ kan wá sọ pé ah ó yẹ kó máa pè é ní doctor of all activities wípé hmm. ah, jack of all trade pé gbogbo nǹkan ló wù mí tí mo fẹ́ràn láti máa ṣe so àti gbà yẹn ni mo wá sọ pé ah ẹni tó lè pè mí ní doctor of all activity jẹ́ kí n pe orúkọ mi doctivity bẹ́ẹ̀ ni. ẹ wá mix gbogbo ẹ papọ̀ ah, ah, láì ṣe science student ẹ gbìyànjú doctivity ẹ ó wà ní ọmọ ìyá ṣọlá torí màá tẹ̀ ń dárúkọ yín ẹ dárúkọ yín fún mi lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ni fáyì adédọ̀tun joshua. Mhm. ẹ mi ò gbọ́ ṣọlá nu gbogbo. ẹ̀gbọ́n mi ni ló ń jẹ́ ṣọlá so mi ò fẹ́ sọ pé ọmọ ìyá àdọ̀tún ló jẹ́ kí n sọ pé ọmọ ìyá aṣọ́lá bẹ́ẹ̀ ni tó ń pe ìyá mi ní ìyá aṣọ́lá mm, ẹ ṣeun irú orin wo gangan gangan la mo sọ fáwọn aráalé pé olórin ni yín àmọ́ bóyá fújì lẹ́ǹkan bápàlà ni bóyá hip hop ni bóyá afro highlife ni èwo gan olórin tẹ̀ kan. olórin hip hop ni mí mm. olórin takasúfè. takasúfè. <laughs> ẹ irú àwọn orin hip hop lẹ máa ń kọ ṣé eléyìí tá máa jó jòjò àbí àwọn tó lò. lè kọ mo lè kọ gospel náà mo máa ń kọ gospel gospel wà lára àwọn orin mi kan ìta ń pè ní orin orin ọlọ́run mo kọ orin ìfẹ́ mo kọ orin patí tá à ń jó sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oyin gan dùn ẹ bá wa fo orin gan kí àwọn aráalé àlóyè kẹtìmọ ah, ah. ọmọ ìyá ṣọlá tẹ o hmm ẹ ní kí wọ́n Kaftan television ni. ẹ̀yin ará ilé ẹ mi ṣe ń gbọ́ mi Kaftan TV ni ẹ máa gbọ́ ọ lọ ẹ máa yí kúrò ní ibẹ̀ o. ó pọ̀ ọwọ́ tó wà lọ pé kò pọ̀ mo máa ń sọ fún yín ó pọ̀ yẹ́yẹ́ tí má ti gbéyàn wá sórí ètò ẹ̀ ti mọ̀ pé máa ń kọ́ gbèyàn ni mo gbọ́ ètò tó ta lẹ́nu lè tó abẹ́ gbóhùn oyin wá ó kò já geere aníyọ̀ lóhùn nìyí o yín dùn gan. bọ ní títí mi kò bá rí bẹ́ẹ̀ mi wàá mọ̀ bóyá báwọn ará ta ṣe ń bọ̀ nìyẹn bọ ní títí mi ó dàbí pé ah, kí n lọ mm, mm, mm, kí n wá nǹkan ṣe sí. tẹ̀gàn ni ẹ ohùn yín dùn ẹ mọ̀ jẹ́ àparọ́ ohùn yín dùn gidi gidi gidi ẹ ṣeun ẹ bá wa sọ fáwọn aráalé wọ́n gan báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe kàn jí lọ́jọ́ kan rẹ̀ ah ẹ ti ẹ ti bẹ̀rẹ̀ sí ń kọrin náà nìyẹn àbí bóyá inú ẹbí lẹ ti mú wa báwo gan ni ìtàn yìí ṣe hmm, bẹ̀rẹ̀. orin fún mi mi ò kò sí ìràn mi tó ń kọrin hmm. mi ò dẹ̀ bá nílé mo jẹ́ ọmọ tí ìyá mi fẹ́ràn sí gan torí àwa mẹ́ta ni èmi ẹ̀gbọ́n mi àti àbúrò mi mo lábúrò obìnrin kan so ìyá wa fẹ́ràn ká máa ká máa lọ sí ilé ìjọsìn so àti ilẹ̀ ló ti ló ti wù kí kí máa kọrin ní kwaya kí n join kwaya so láti múnú ẹ̀dùn mo join kwaya ní ilé ìjọsìn tá à ń pè ní St Paul's Anglican Church ní ìlú Ìlaramọ̀kìn ní ọdún 1999 so àti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọrin so mo tó wá jẹ́ nìkan tó yẹ pé àwọn èrò fẹ́ràn sí láti máa rí ní kwaya nígbà yẹn torí mo máa ń jó gan so àwọn èèyàn wá rò pé ah bẹ́ẹ̀ ṣe ga tó ìjó tó wà lẹ́sẹ̀ yín. bọ̀ bóyá mi ò mọ̀jú mọ́ báyìí bọ̀ nígbà yẹn <laughs> nígbà yẹn àwọn èèyàn máa ń wù mí gan nígbà yẹn pé ah ọmọ kékeré tó máa ń jó yìí so àtìgbà yẹn ó wá ní bọ̀bọ̀ kan a máa ń pe orúkọ yẹn ní psalmist wọ́n wá kọrin ní church wa so ó kọ̀ rí mi kò jẹ́ pé bí orin tí mò ń kọ lọ́jọ́ yẹn bọ̀ ó kọ̀ rí pé ah ọmọ wo ló wà ajá ò báyìí so ó wá pè mí pé kóun introduce mi sí orin kíkọ so àtìgbà yẹn mo ti ń àṣé ah, mo lè ṣe ṣáá ṣé mo lè kọ́ ṣé mo lè ṣe so àtìgbà yẹn mo ti ń ṣe bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti ọdún 1999 títí di àsìkò tí mo wà yìí. lẹ́yìn ìgbà yẹn ìgbà wo gan-an lẹ decide pé báyìí mo fẹ́ fi orin mo fẹ́ fi orin máa jẹun àbí mo fẹ́ máa ṣiṣẹ́ orin àti pé báwo gan ni gbogbo ẹ̀ ṣe wáyé tó fi dá tá a fi mọ doctivity lónìí nígbà yẹn èmi ò rí bí nǹkan kan tó ṣe pàtàkì mo kàn rí bíi pé nǹkan tán pè mí sí so ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe ń gbà yẹn ni mo wá rí i pé ó dàbí pé mo mọ nǹkan yìí ṣe díẹ̀díẹ̀ so àwọn òyìnbó sọ pé what uh, anything worth doing at all worth doing, well. doing well so mo wá rò pé níwọ̀n ìgbà ìgbà tí wọ́n ti pè mí sí ẹni tó pè mí sí ó rí i pé mo lè ṣe mm, so mi ò fẹ́ limit ara mi sí pé mi ò lè ṣe lórí lójú tèmi mo ń rò bí pé nǹkan tó nira ni but mo wá rí i pé ìyá mi wá sọ fún mi pé ẹni tó pè ẹ́ sí nǹkan báyìí ó rí i pé o lè ṣe so àtìgbà yẹn nìyá mi ti ń encourage mi pé ah orin kíkọ orin kíkọ orin kíkọ ah mo mà like eléyìí tó tún ṣe ilé o so mo ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ orin láti nineteen ninety nine mo kàn ń kọ sílẹ̀ ni mi ò ṣe. ṣé pé bẹ́ẹ̀ ṣe wà songwriter ni. bẹ́ẹ̀ ni mo máa ń kọ orin sílẹ̀ mo dẹ̀ máa ń kọ hmm. lẹ́nu so ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ sílẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rap ètò ètò àwọn tá a máa ń pè ní. àforínsọ̀rọ̀ àforínsọ̀rọ̀ so mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyẹn ṣe ìgbà tó yá mo wá rò pé rap kéèyàn tó rap àfẹn tí ó bá tó bá jẹ́ tí ò mọ nǹkan tó ń ṣe nìkan ló máa rò pé fíforin sọ̀rọ̀ ó ó easy kò easy rárá bọ̀ moment tó bá ti lè fi ìpele yẹn bẹ̀rẹ̀ lórí orin kò sí nǹkan nípa orin tí ò ní lè ṣe no àwọn orin mi báyìí ìwà mi tó bá wù mí màá forin sọ̀rọ̀ tó bá wù mí màá kọ sólò torí mo ti fi gbogbo ẹ̀ mo ti fi kọ́ra mi látilẹ̀ so mo bẹ̀rẹ̀ níbi tó ti le so òun ló jẹ́ kí kí yòókù lè wá rọrùn fún mi so mo lè forin sọ̀rọ̀ mo lè kò sí nǹkan nípa orin tí tí mi ò lè ṣe. Hmm, ìtàn yìí ń wú mi lórí ẹ mọ nǹkan tó kọ́ mi ni ó kọ́ mi pé nǹkan téèyàn bá ti tán má ti pèèyàn sí pé wá ṣe wọ́n rí pé o lè ṣe ni mm, fi gbogbo ọkàn ẹ sí i àti pé ó yẹ káwọn òbí máa ṣe àtìlẹ́yìn fún wa mm. tí mọ́mí yìí bá kí yín lẹ́yìn. tí wọ́n bá kí mi lẹ́yìn torí mi fúnra mi nígbà náà mo wò pé mi ò lè ṣe bọ̀ ìyá mi wá sọ pé ṣé òun rí pé ẹni tó pè ẹ́ pé wá ṣe kínní ó mọ̀ pé o lè ṣe ni pé kí n let me give you the try kí n fún ní ìdánwò bóyá mo máa ṣe so àtìgbà yẹn mo ti ń ṣe ẹ wò ó kò sì ní bàjẹ́ fún yín ohun yín náà tẹ fi ń kọrin náà kò ní bàjẹ́ ẹ níbi tẹ dé ní ìrìn àjò iṣẹ́ orin yìí ẹ mo mọ̀ pé àwọn kan máa wà tó máa wò yín pé ah ẹni ní àwòkọ́ṣe mi they will be looking up to you wọ́n máa wò pé ah ẹni ní role model mi hmm. ẹ̀yin fúnra yín ṣé ẹ ní èèyàn tó jẹ́ àwòkọ́ṣe fún yín. atọ́kùn mi ò ní ẹnìkan tó jẹ́ àwòkọ́ṣe fún mi hmm. gbogbo àwọn olórin tí wọ́n ń ṣe dáadáa ló jẹ́ àwòkọ́ṣe fún mi torí mo mọ̀ pé àti ṣe iṣẹ́ náà kò rọrùn báwọn èèyàn kàn ń rò pé ó rọrùn ni so ìwọ tó bá ti lu àlùyọ nídìí orin ni àwòkọ́ṣe mi hmm. Ọlámídé ó ṣe dáadáa Davido ó ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ lè má ṣe dáadáa bọ̀ tó wọ́n bá ti lè mọ̀ ẹ́ tó tọ́lọ́wọ́n bá ti ṣe fún ẹ tó kógo já tí àwọn aráyé mọ̀ ẹ́ tó já langba àwòkọ́ṣe hmm. ló jẹ́ fún mi torí kò ń ṣe iṣẹ́ kékeré ló gbé ẹ ló ṣe tó fi dé ibi tó wà yẹn so hmm. mi ò láwùkọ ṣe kò sẹ́ni tí mo sọ pé bóyá àbí ilé ló ṣe ń kọrin ó ń kọrin bí ẹni báyìí ó ń kọrin bí ẹni báyìí mò ń kọrin bí èmi bọ̀ gbogbo àwọn tó ti ṣe oríire tó ti fi dá nǹkan rere ṣe ni àwòkọ́ṣe mi hmm. rí nǹkan dìmú lọ́rọ̀ tẹ́ ń sọ ẹ ṣeun àlejò mi ẹ ti sọ̀rọ̀ látàárọ̀ tí àwọn atábá ti gbé àwọn olórin wá síbi a máa ń béèrè lóríṣiríṣi lọ́wọ́ wọn kí ló máa ń mí sí wọn débi pé gbogbo oníṣẹ́ ọwọ́ gan-an ní ohun tó máa ń mí sí wọn láti ṣiṣẹ́ tẹ́ bá wo àwọn tó ń ya nǹkan wọ́n máa ní nǹkan tó inspire wọn ẹlòmíì ò lè jórin ẹlòmíì kò lọ sídìí odò níbi tó tó tó tutù dáadáa ẹlòmíì akọ́ṣà àṣìkúrò lẹ́ á travel lọ kó ṣà lè ní inspiration tó bá fi ya nǹkan kí ni ẹ lè sọ pé ohun ìtaba tó àwọn míì báyìí ọtí ni inspiration tí wọn ẹlòmíì tí ò bá tí ì fagbó tí ò bá tí ì mu ọtí líle kò tí ní inspiration kí ni inspiration tọ̀dọ̀ yín. inspiration tèmi torí bí mo ṣe wáyé mi ò kí mi ò ń fa sìgá mi ò ń fagbó ah, bọ̀ mo ah. máa ń mu ọtí bọ̀ mi ò tí ì ṣe débi pé mo fẹ́ lọ kọrin mo fẹ́ mu ọtí lọ ọjọ́ tí mo ṣe tó mo wò pé àwọn kan ń ṣe pé ah wọ́n á mu ọtí wọ́n á nǹkan báyìí ló ń jíjà wọ́n máa tún lè ṣe dáadáa rárá ọjọ́ tí mo ṣe ọjọ́ kan tí mo dán wò mi ò ìkọ orin tí mo fẹ́ lọ kọ́kọ́ mi ò rí kọ́ torí nǹkan ah, ṣe mọ́ náà náà kiri lọ́dún rẹ̀ ni mo wá nǹkan tí ó tó ń inspire mi nípa orin ni pé àwọn Yorùbá máa ń sọ kí nìkan pé inú dídùn ló máa mórí yá. Hmm kò sí mọ́ ìgbà tí mo bá ti lówó lọ́wọ́ tí orin òkè wù mí kọ́ tí mo kàn wo àpò mi tí mo rí pé ah owó wà lọ́wọ́ mi tí mo lè fi ṣe nǹkan tó bá wù mí tínú mi bá ti dùn ìgbà yẹn nǹkan tí mo bá ń ṣe mo máa ń ṣe dáadáa tínú mi bá bọ pé bóyá depression wà ó ní nǹkan kan tí mo ń lò kò sí tínú mi ò dùn sí kò sí nǹkan kò sí pé bóyá mo lè mọ ọmọ kò sí gbà tí even ẹni tó máa ń ṣe orin fún mi producer mi Peter Piper òun gan fúnra ẹ máa ń rò pé ah, ah báwo ló ṣe máa ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe ò ní mọtí ò ní fa sìgá ò ní ṣe wàá kọ́ṣà inú studio wàá dẹ̀ máa ṣe dáadáa so mi ò tínú mi bá ti ń dùn ó ti tán. ó ní wípé kò sí nǹkan tá a lè ṣe tá a lè dá ṣe fúnra wa kò tí ì tá a bá mọtí tá a bá mọ ògógóró tá a mọtí líle tá a bẹ̀rẹ̀ sí ní fa powder sí. bọ atọ́kùn àwọn kan wà bẹ́ẹ̀ o hmm. jẹ́ pé tí wọ́n bá ṣe wọ́n lè ẹlòmíì ojú bóyá nípasẹ̀ ojú títì ni. Hmm àbí nípasẹ̀ ìlú bẹ́ẹ̀ lómi ò lè handle àwọn stage fright yẹn bẹ́ẹ̀ ni so hmm. nǹkan tó máa ń fà kí ọ̀pọ̀lọpọ̀ wọ́n á sọ pé èyí wù mí ò wù ẹ́ nǹkan tó máa ń fa ìdùnnú fẹ́lòmíì kọ́ ló kò ṣe fún ẹlòmíì so mi ò dá wọn lẹ́bi bẹ́ẹ̀ ni so mi ò ro èmi nítẹ̀mí mo lè má rí sí nǹkan tó dáa tí yóò dáa sí wọn torí oníkálukú ló mọ̀ pọ́n tí ó máa ń ti òun kó tó ṣe nǹkan bẹ́ẹ̀ ni. Hmm. ẹ ṣeun àlejò mi lónìí ẹ ti kó àtàárọ̀ ṣé mi ti máa board ẹ ti wà ah, board báyìí ẹ ń gbádùn mi lọ ah, ẹ wo ẹ gbà sọ́wọ́ yín ẹ ṣeun àlejò mi ẹ ìbéèrè tó tún kàn tí màá tún wá béèrè lọ́wọ́ yín náà ni wípé nínú ìdí iṣẹ́ orin tẹ́ ń ṣe yìí kí ló wù yín gangan láti gbé ṣe nílé ayé ìpele àṣeyọrí wo ló wù yín kẹ́ ẹ dé kí ló wù ẹ kẹ́ ẹ achieve pé ní iṣẹ́ orin yóò ẹ mọ̀ pé lómi ìbá wọn pé owó lèmi fẹ́ fi iṣẹ́ orin mi ẹlòmíà níyà mo fẹ́ da international celebrity kí ló wù yín gan láti achieve. nǹkan tó wù mí láti achieve ẹ ti mú mọ́ àwọn ọ̀rọ̀ torí tí n bá ti débi gíga ó wù mí kí n fa àwọn èèyàn sókè bẹ́ẹ̀ ni ah, ó wù mí. ṣé níbi ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ọkàn yín ọkàn yín ah, ó fà mí mọ́ra ọkàn gidi lẹ́ni moment má ti dé ibi gíga yẹn kí ọlọ́run wá lè fún mi ní ẹ̀bùn láti fa àwọn tó kù sókè nísìnyí gan nígbà tí o ti sin kankan gan mo mọ̀ pé mò ń ṣe díẹ̀díẹ̀ díẹ̀ tó bá ní àwọn tí wọ́n mọ̀ mí dáadáa tó jẹ́ olórin tó tún ṣe kéréje sí mi díẹ̀ tó bí a ti tó ń wò yí bí àwòkọ́ṣe hmm. wọ́n lè sọ mi ní méjì hmm. nípa yín ń hmm. ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ah, ibi báyìí mo fẹ́ dé ibi báyìí mo fẹ́ dé àmọ́ èmi máa ń wò pé ìwúlò ilé ayé náà ni pé tá a bá hmm. dókè àwọn tó wà nísàlẹ̀ ká fà wọ́n sókè ìwà gidi ni o ọkàn gidi sì ni pẹ̀lú ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí record label wo gan-an ló wù ká kàn sọ pé lónìí àmọ́ pé ẹni náà ẹ ti ṣiṣẹ́ débì kan hmm. ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè pé ṣé ẹ dá wà ni. ẹ mo dá wà ni ẹ wo ṣe rí ọ̀rọ̀ record label yẹn a sọ àmọ́ ní báyìí ẹ jẹ́ dé òkè lọ́hùn ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká fọ́nrán díẹ̀ tó ti ti ọwọ́ àlejò mi jáde tó ti ṣe kí lorúkọ fọ́nrán tá a máa wò báyìí. Um, tears and smile. Tears and smile. Ẹkún àti ẹ̀rín láti ọwọ́ àlejò mi ní fọ́nrán kékeré ta fẹ́ wò ẹ má ti yí kúrò mẹ́. Ìgbádùn extra náà ṣì lè tó ìkànnì Kaftan television náà lẹ́ṣin wa. À Skincare Records. Hello, you getting more. Ọmọ ìyá ṣe láti Peter Piper. Màmá mi ẹlẹ́gọ̀, bàbá mi lálàgbà fọyẹ́ o. Ó lè, ẹ̀rí pé ó lè. Ìyá tó jẹ mọ́ mi mi, má jẹ́ kó jẹ mí ẹ́ o bàbá. Ìyá tó jẹ dáàdì mi, Olúwa jẹ́ kó dórí mi dúró. Ìyá tó jẹ mọ́ mi mi, má e ìyà tó jẹ dáàdi mi olúwa jẹ́ kó torí mi dúró jẹ́ kí dáàdi mi jẹ wọ́n mọ́ kí mọ́mí mi jèrè mi o jẹ́ kí dáàdi mi jẹ wọ́n mọ́ kí mọ́mí mi jèrè mi jẹ́ kí dáàdi mi jẹ wọ́n kí mọ́mí mi jèrè mi o jẹ́ kí dáàdi mi jẹ wọ́n kí mọ́mí mi jèrè mi. grandpa mi ò lówó bàbá tó bí mi kò tún ṣùà fún kò sọ́lùrànlọ́wọ́ kò sọ́lọ́ bàárò i no get money i no get anything kò sí property tí mo lè jogún ṣó yẹ kí ìran mẹ́ta kọ́ wá dolo sí olúwa ṣe story mi make a break through baba make a break through family meeting jẹ́ kí n rọrọ̀ sọ i no wan dey beg before i see shop tí bá wọlé dé kọ́ máa hail me kówó máa sọ̀rọ̀ kọ́ máa bounce me ẹ̀mí gígùn àtàláfíà ìyanu ńlá tádẹ́rùbà mi owó tí máa ní tí ò ní tán that's all i pray for baba make we do am jẹ́ kán rí mi kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa ṣe yẹsà yẹsà ẹ káàbọ̀ sà ẹ̀yin là ń dúró dé sà kí máa ní òkè you can move on. màmá mi ẹlẹ́gàn bàbá mi lálàgbà fọlẹ́ o olè ẹ̀rí pólè ìyá tó jẹ mọ́ mi mi má jẹ́ kó jẹ mí ẹ́ o bàbá ìyá tó jẹ dáàdi olùwà jẹ́ kó dórí mi dúró bàbá. ìyà tó jẹ mọ́ mi mi má jẹ́ kó jẹ mí o bàbá. Oh. ìyà tó jẹ dáàdi mi olúwa jẹ́ kó torí mi dúró jẹ́ kí dáàdi mi jẹ wọ́n mọ́ kí mọ́mí mi jèrè lóhùn jẹ́ kí dáàdi mi jẹ wọ́n mọ́ kí mọ́mí mi jèrè mi jẹ́ kí dáàdi mi jẹ wọ́n mọ́ kí mọ́mí mi jèrè lóhùn jẹ́ kí dáàdi mi jẹ wọ́n mọ́ kí mọ́mí mi jèrè mi. She be the piper. It's a piper. Later tomorrow, Oh, me I shall do? padà ìgbádùn extra náà sì lè tó ètò ní gbádùn extra níbi tó ti máa ó yẹ yín máa ń ta lẹ́nu tí ẹ ti jẹ́ pọ̀ mọ́ alátàrí ó yẹ máa ń ta proper yẹn ètò ìgbádùn extra bó ṣe máa ń ta lẹ́nu nìyẹn látàárọ̀ náà ni èmi àtàlejò mi àti ń sọ̀rọ̀ mo ti ń béèrè nípa àwọn ìrìn àjò wọn olórin Doctivity ọmọ ìyá Ṣọlá tó wá láti Ìlaramọ̀kín àlejò mi ẹ kú àtàárọ̀ lónìí ká tó lọ sókè lọ mo béèrè lọ́wọ́ yín nípa ọ̀rọ̀ rẹ́kọ̀dì lébẹ̀ pé ṣé bẹ́ẹ̀ ṣe wà ẹ dá wà ni. mo dá wà ni ṣùgbọ́n mo ní ẹni tí ó ń sọ pé ṣe báyìí. ìyẹn tí a mọ̀ sí mánéjà. ẹ mánéjà bẹ́ẹ̀ ni. Mm, ẹni mánéjà ṣé ẹ wà lábẹ́ record label kankan. mi ò sí lábẹ́ record label kankan. ẹ ní ọjọ́ iwájú ǹjẹ́ wàá wù yín láti wà lábẹ́ record label kan. ó wù mí torí kò sí bí olórin bá ṣe ṣètò ó máa wà ní abẹ́ record label kan ṣùgbọ́n àwọn kan tó jẹ́ pé ìgbà tó yá àwọn fúnra wọn náà dá record label ara wọn lẹ̀ so nǹkan tí mo fi gbogbo ẹ̀rẹ́ ọlọ́run lọ́wọ́ tó bá jẹ́ pé record label ló máa jẹ́ kí n gòkè tí ò ní pa mí lára tó bá dẹ̀ jẹ́ pé record label lọ́wọ́. tábánikà wo gbogbo record label tó wà nàìjíríà DMW wà Mavins record wà wà Ìbẹ̀nu oríṣiríṣi ìwọ gan-an ló lọ́lẹ̀ wò pé àfojúsùn mi tó máa dẹ̀ tí bá wà lábẹ́ record label ó dẹ̀ máa wà ókè o. kò sí eh, record label To what? mavis wù mí ybnl wù mí um, record label um, davido ó wù mí ṣùgbọ́n èyí tí ó bá máa bá kádàrá èèyàn mu tó bá máa bá star èèyàn mu àìmọye àwọn tó wà ní record label. mo ń wò yín ẹ ní máa ṣe ṣìnà ẹ kí kẹkẹ ọkànnà kan ṣáà nítorí ilé tó bá ṣáà ti ṣe ó ń ṣe náà ni. èyí tí ó bá ti bá kádàrá èèyàn mu ẹlòmíì wà ní yb ó lọ ybnl àwọn oríṣiríṣi tá a fi orúkọ bò láṣìírí hmm. àwọn kan lọ YBN ọ̀tọ́ kí wọ́n rí ṣe ń bẹ̀ hmm. àwọn kan lọ sí Mavin tí wọ́n rí ṣe ń bẹ̀ hmm. àwọn kan wà ní G Worldwide tí wọ́n rí ṣe ń bẹ̀ tó yẹ pé ìgbà tó kúrò ní abẹ́rẹ́ kọ́ níbẹ̀ ìlà tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ àwọn kan dẹ̀ wọ YBNL tó jẹ́ pé ayé gbókìkì wọn àwọn kan wọ ehm, Mavis DMW tí wọ́n dẹ̀ rí tí ṣe so èyí tó bá wu ọlọ́run bẹ́ẹ̀ tó bá pé ọmọ yìí jẹ́ kí n tarí ẹ tí ìbàyẹ̀kọ́ lọ́ máa ṣe dáadáa so ibẹ̀ ni ibi tí mo fọkàn sí nìyẹn torí hmm. gbogbo àwọn rẹ́kọ́dì label tí mò ń rí gbogbo wọn náà ṣe dáadáa tí a bá ń kù látàrọ bẹ ṣáà ṣe ọ̀nà yẹn ọ̀nà ọlọ́run ló sáà máa ń gbà kò sì ní dáná ká má fi tọ́lọ́run ṣe kò sí ní ta lè ṣe lẹ́yìn ọlọ́run Elédùmarè ṣé mùsùlùmí ni yín ni àbí oníṣẹ̀ǹbáyé àbí kìrìsìtẹ́nì mm. ẹ ti sọ́lẹ̀ kan pẹ̀tẹ̀ máa ń kọrin nígbàgbọ́ ẹ tábà ní ká kà á lẹ́yọ̀ kan èjì ẹ̀ tàbá ti tó ọdún mélòó tẹ́lẹ̀ sọ pé kì í ṣe pé bóyá àti bẹ̀rẹ̀ bóyá nineteen àti bẹ̀rẹ̀ sí ń kọrin o bẹ́tẹ̀ ti sọ pé láti ọdún báyìí ni mo ti mú iṣẹ́ orin ní ọ̀kúnkúndùn táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí mọ̀ mi tí mo ti. ẹ atọ́kùn láti ọdún 1999 tí mo ti rò pé mo fẹ́ máa kọ orin bọ́ mo mú orin lọ́kùnkúndùn ní ọdún bí iṣẹ́ ṣíṣe ní ọdún 2004 tí mo kọ́kọ́ wọ studio láti lọ ṣe orin tèmi jáde síta. Hmm. 2004 tabaka 2004 sí ìsìn báyìí yóò ti tó bí ọdún mélòó báyìí. yóò ti máa lọ síbi yóò ti máa súnmọ́ ogún ọdún. àgbàṣe ni ẹwẹ́ gbà ẹ ti gbìyànjú ẹ ti ẹ á ẹ gbìyànjú ẹ ní àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ sí ní kọrin yìí hmm. gangan ìgbà wo lẹ lè sọ pé ìgbà báyìí ni mo làmìlaka táwọn àwọn ọ̀dọ́ yóò dín táwọn sọ pé ó blow ìgbà báyìí ìgbà wo gan sọ pé ah this is the point o climax mi lè tọ́ ẹ bá ayé mọ̀ mí. ọdún tí mo kọ́kọ́ wọ studio ní two thousand and four Ni ọdún yẹn náà mọ̀ mí nílùú mi hmm. sí olórin èmi ló kọ́kọ́ kọ orin hip hop nílùú mi hmm. ìlú ìlara mọ́kì ní two thousand and four èmi ló kọ́kọ́ gbé orin hip hop jáde nílùú ìlara ní year two thousand and four bẹ́ẹ̀ ni orin náà mo àkọlé rẹ̀ jẹ́ start to kolo. Mm tẹ̀lé kọ fún wa náà. ó lọ báyìí my brother make we start to kolo my sister make we start to kolo ìsúnmọ́ bẹ́yìn jẹ́ àjọjọ́ mo ní ẹ̀jẹ̀ àjọjọ́ so mo fi díẹ̀ sí nínú èdè ìlú mi so àwọn èèyàn gba orin yẹn nígbà yẹn. ṣé ìgbà yìí náà lè lè sọ pé ó já highlight. bẹ́ẹ̀ni ìgbà yẹn bí mo ṣe kọ orin yẹn ń gbà yẹn ní ọdún yẹn àwọn èrò mọ̀ mí nílùú mi hmm. wọ́n gba orin yẹn gan oníkàdúgbò bẹ̀rẹ̀ sí ní ìgbà ah ọmọ ìwé olókọrin ọmọ olúwa olókọrin ọmọ olúwa olókọrin títí títí láti gbà yẹn àti rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá à ń rí. ẹ bẹ́ẹ̀ ṣe wàá ṣẹ̀ṣì jẹ́ ọmọ iléèwé ni àbí ẹ ti ṣetán. mo ti ṣetán níwọ̀nba ọdún díẹ̀ sẹ́yìn. sẹ́yìn ẹ ńgbà wá wà ní skul ṣé ń kọrin náà ah mo ń kọrin wọn lẹkọọ sí. ṣe lè sọ díẹ̀ fún wa ní ìrìnàjò yín níléèwé. ah ìrìnàjò iléèwé kò <clears throat> kò rọrùn rárá mo ṣetán ní ilé ẹ̀kọ́ Adéyẹmí college of education. ìlú wo nìyẹn wà. ìlú Ondo ìlú hmm. Ondo ló wà so mo ṣetán throughout ìgbà tí torí mo ṣe NCE níbẹ̀ ibẹ̀ náà mo tún ti ṣe degree mi so ìgbà tí mo wọ Adéyẹmí mo tún lè sọ pé mi ò bá olórin kankan ládéyẹmí hmm. nígbà tí mo wà Adéyẹmí ní ọdún two thousand and six yeah ọdún two thousand and six mo wà Adéyẹmí. Mm mi ò bá olórin kankan kò sí olórin tí mo mọ̀ pé àwọn olómi ò lè darí pé olórin báyìí ni mo mọ̀ but ìgbà tí mo ó dàbí pé èmi ló ó dàbí pé mo wà lára àwọn tó lànà tó lànà fún orin kíkọ hmm. ní inú ilé ìwé náà hmm. torí mo lè sọ ẹni tó bá mọ̀ ẹni bóyá àwọn tó ti ṣáájú mi débẹ̀ tó bá mọ̀ ẹnìkan tó ń kọrin bẹ̀ kọ́kọ́ wá sọ pé ah mo mọ̀ ẹni mo mọ̀ ẹni kí n tó mọ̀ productivity so gbogbo àwọn olórin tó wà nílé ìwé náà tó ń làmìlaka bíi zinwester jerry piano bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ peter piper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń mà yẹn gbogbo wọn náà bá mi nílé ìwé náà so wọ́n dẹ̀ tẹ̀lé àwòkọ́ṣe mi gbogbo wọn dẹ̀ ń ṣe dáadáa ní ọjọ́ ìní àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tó máa ń wù wá ká máa sọ ń pa ìrìn àjò wa náà nípa àṣẹ dáadáa àwọn tó wà lẹ́yìn wa náà wọ́n ráwò kọ̀ṣe lára wa àwọn náà ṣe dáadáa. ẹ tábà tún wá ní ká wò báyìí ǹjẹ́ ti ní bóyá collaboration pẹ̀lú àwọn èèyàn àbí ẹ̀yin náà lẹ máa ń dákọ ẹ̀yin náà lẹ tún ti máa ń dàgbé. mo mo ti ní collaboration ẹyọ kan pẹ̀lú ẹnì kan látìgbà tí mo ti ń kọrin tí mo sọ pé mo fẹ́ kí ẹni kó kọ nínú orin mi. Hmm àbí àwọn èèyàn kì í pè yín wá. àwọn èèyàn ń pè mí lọ́pọ̀lọpọ̀. ẹ sì máa ń bá wọn kọrin. mo sì máa ń bá wọn kọ lọ́pọ̀lọpọ̀ kò lóye mi ò hmm. rántí mọ́. táwọn èèyàn máa ń wọ́n máa ń fíjọ yín. bẹ́ẹ̀ni tó máa pè mí pé ah, wá kọ nínú orin mi ah, hmm, wá kọ nínú orin mi mo kàn tiẹ̀ fẹ́ gbọ́ ọmọ ìyá Ṣọládé o nínú orin mi. ẹ orin ibi nígbà tí mo ní kẹ́ kí wa lẹ́ẹ̀kọ́ ẹ sọ kinní yẹn ẹ sọ ó ní kinní tẹ máa ń sọ. ẹ kú ilé o. ẹ ẹ ọmọ ìyá aṣọlá dé o ẹ sọ látàrí tuntun sọ ẹ tún sọ ẹ tún sọ ẹ ṣe ọmọ ìyá aṣọlá dé o kí nìyẹn mo fẹ́ gbé ó máa ń dùn tí má ti gbọ́ báyìí orí mi kàn máa ń wú ni pé ah! arákùnrin kan rí. nǹkan tí àwọn èèyàn fẹ́ràn láti máa gbọ́ tí màá tí ì sọ so òun ni mo máa fi ń bẹ̀rẹ̀ orin mi tó jẹ́ gẹ́gẹ́ bí signature ní èdè òyìnbó. Put your chain inside. everything that we have done i hope is is okay or we have to retake it yes no we don't have to retake it yes okay you can continue you can continue ba. Yes, yes. Yeah. so àwọn èèyàn fẹ́ràn láti máa gbọ́ Eh, ohun yẹn tí bákan ti dé bí a mo dé orí stage báyìí tí mo sọ pé ẹ kú ilé o àwọn èèyàn ti sọ pé ọmọ ìyá aṣọ láti o wọ́n ti pariwo ní ọkùnrin tẹ́rí kínní yẹn níbi òtún ẹ̀ mú orin yín kankan mo mọ ẹ kú ilé o ọmọ ìyá mo mọ yẹn mo ṣọ̀pá ẹlòmíì kan tí ò bá tẹ̀lé kọrin yín á mọ̀ yẹn hmm, hmm, hmm. ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ ti ní collaboration ẹ ti pèèyàn wá kọrin but àtẹ̀ ẹ ti sọ orúkọ ẹni náà. orúkọ ẹni náà ni Ace ace ọmọ iléèwé adéyẹmí náà ni òun ni ìkànnì ẹni tí mo sì pè sórí orin mi láti ọdún tí mo ti ń kọrin ó wù mí kí n fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn sórí orin ṣùgbọ́n àyè ni kò kí n ṣe ó sì wù mí kí n ṣe even pẹ̀lú àwọn ẹgbẹ́ mi tọ́wọ́ ládé yẹn ó sì wù mí kí n ṣe orin pẹ̀lú zinwesta jẹ́rà piano àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn tó súnmọ́ mi ṣùgbọ́n kò tí ì sí àyè bọ́ a ti pàdé lórí orin rí hmm. tó jẹ́ orin ẹlòmíì tí wọ́n pè mí àtàwọn sórí orin lóríṣiríṣi but àti ìjọjọ kọrin rí ẹnìkan ni mo ti pè rí sórí orin mi pé ah, arákùnrin náà bọ̀. Ah, ṣé kò wá sí ṣé àyè ni àbí orin yìí ó pọ̀ ni hmm, kọlọ́run bùkún fún wa ó pọ̀ síbẹ̀ àti tó bá sọ pé ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ yẹ́yẹ́ kó eh, pọ̀ kẹ́ ó pọ̀ gan ó pọ̀ so mélòó ni láti àti ìkọ̀ tiwa tán hmm tó gbọ́ aṣá mọ̀ pé tàbá kọ́ débì kan a máa bẹ̀rẹ̀ sí ní kọ́ tàwọn ẹlòmíì hmm. pé ẹjọ́. bẹ́ẹ̀ ti sọ pé orin yìí pọ̀ èmi náà mọ̀ púpọ̀ ṣé ti ní album àbí ẹ ti ní ep kan. mi ò tí ì ní album bọ̀ mo ti ṣe ep ní ọdún twenty twenty fifteen. ṣé ẹ sì ń wò láti ṣe album báyìí kò sí ábọ̀mù sí lọ́kàn mi jàre ṣùgbọ́n a ní orin tó ti jọ ábọ̀mù lọ. Hmm, orin ti pọ̀ ńlẹ̀. mi ò fi ìgbà kan rò pé mo fẹ́ ṣe ábọ̀mù báyìí torí mo sì fẹ́ ṣiṣẹ́ débi àwọn ibì kọ̀ọ̀kan hmm. kí n tó máa rò pé ábọ̀mù ló kàn ṣùgbọ́n orin tá bá kó orin jọ ábọ̀mù máa kún àtúnṣẹ́kù hmm, ó pọ̀ ńlẹ̀ ẹ̀sìn sọ́lẹ̀ kan pọ̀ pọ̀ ńlẹ̀ sábà ní kàkà ní ẹ̀ ní èjì káka ọdún márùn-ún síbi níbo lẹ ti ríra yín. ọdún pẹ̀lú ọlọ́run bíbélì ni pé ká má dá níyàn ọ̀la hmm. bọ̀ mo mọ̀ pé bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run mo ríra mi níbi tí ayé ò rò pé mo lè dé hmm. Hmm. mo ríra mi pé ah, ah, ah, ọmọ iná lélẹ́yìí mo ríra mi ibi tí mo ti ríra mi o o o gara gan àti opg ó pọ̀ gan ah, ah. ó pọ̀ gan ẹ wò ó lọ́la Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ibi tẹ́ ti ríra yẹn ẹ máa débẹ̀ lágbára wa nígbà tó bá sì máa dìgbà náà àní fi yín ṣàwátì èmi náà àní fi mí ṣàwátì ẹ̀yin ara létí àwọn òwà náà ọlọ́run ní jẹ́ kí wọ́n fi yín ṣe àwátì tí ní ká rin ìrìn àjò níbikíbi bá tó wọ́n mọ̀ pé lónìí báyìí o reductivity akànfẹ́ fún yín ní license àti travel anywhere in the world mm-hmm. ibo lóhùn yín láti lọ. Ah, ìlú amẹ́ríkà wù mí lọ́pọ̀lọpọ̀. <laughs> ìlú amẹ́ríkà àá kí ló dé. ó wù mí lọ́pọ̀lọpọ̀. <laughs> níbo gan nílùú amẹ́ríkà kí ló tẹ̀ fi fẹ́ lọ lu amẹ́ríkà. Ah, fẹ́ ó wù mí kí n lọ California. àá wù mí California wù mí. kí ló dé ṣé torí iṣẹ́ orin ni àbúrò nìkan ni. Eh, torí iṣẹ́ orin torí àmọ̀ pé ó máa tún jẹ́ kí iṣẹ́ orin wa gbé pẹ́ẹ́lí sí i àwọn èèyàn máa fẹ́ tún fi ọkàn sí nǹkan tá à ń ṣe. ẹ wò ó látàárọ̀ ibi awilada wọn alẹ́ tí wọ́n máa wọ̀ pé ọmọkùnrin tó tiẹ̀ fáìn tó dúdú bíi kòròṣe tó sìn gbọ̀nlẹ̀ tó ṣerun gbọ̀ ah, tó àá ṣe ah, ah. ní girlfriend àbí bóyá ẹ sì ti láyà ńlẹ̀. mo ní àfẹ́sọ́nà bẹ́ẹ̀ ni mi ò. ẹni sọ àfẹ́sọ́nà pé méjì sẹ́mi pàwọ̀ ọ̀dẹ ọ̀dọ́ ẹ jẹ́ ká máa yànnà náà àwọn àfẹ́sọ́nà tó jẹ́ pé àkànjọ ń ṣeré wọléwọ̀de àbí àfẹ́sọ́nà tá a fẹ́ fẹ́ wọlé. mo ní àfẹ́sọ́nà tí ọkàn mi dùn sí gidigidi tó wù mí pé fẹ́ wọlé. <laughs> ok hmm. ẹ mo ṣe ń wò yín mo ti ń sọ látàrọ pé ẹ fine èmi mọ̀ pé ẹ fine àwọn ará ilé gan dẹ̀ máa mọ̀ pé ẹ fine torí mo ń jẹ́ náà látàrọ báwo ni ẹ ṣe máa ń handle ìfẹ́ àwọn obìnrin sí ṣé àwọn obìnrin míì máa ah olórin wa wọ́n máa ń rí wàhálà gan-an àbẹ́ mọ̀ mo mọ̀ pé olórin yẹn máa mọ̀ obìnrin míì máa wọ́n máa fara nù yín wọ́n máa ṣe fádà fádà mo fẹ́ ṣe fádà mo fẹ́ kẹ́ fi mí ṣe dókítà wọ́n máa wọlé wọ̀de báwo ni ẹ ṣe ń handle irú àwọn èèyàn báyìí. Ah, ọlọ́run ló ń fún wọn àṣekù a lè sá fún gbogbo wọn hmm. kò possible bá a ṣe lè sá fún gbogbo wọn a lè sá fún gbogbo nípa ọlọ́run oríṣiríṣi ìkọsẹ̀ máa wáyé tó ti wáyé tó jẹ́ pé ọlọ́run ló kó wa yọ ṣùgbọ́n pé a máa sá fóbìnrin àwọn gan ni wọ́n fẹ́ràn wa jù àwọn obìnrin wọ́n ti jẹ́ iyọ̀ ayé yẹn àwọn náà fẹ́ràn nǹkan tá à ń ṣe jù so díẹ̀ nínú àwọn ọkùnrin ẹgbẹ́ wa ló máa fi ọkàn sí nǹkan tá à ń ṣe obìnrin ló support wa jù iṣẹ́ tá à ń ṣe àwọn obìnrin ló support so àwọn náà dẹ̀ tún ni èṣù tó wà nídìí iṣẹ́ náà ṣùgbọ́n nípasẹ̀ ọlọ́run a lè fẹ́ rú ẹ̀kú ṣá a lè fẹ́ rú ẹ̀kú. àwọn níyọ àwọn náà tún níṣòro bẹ́ẹ̀ a lè a lè sá fún a lè súnmọ́ wọn a nílò wọn. Hmm, àwọn àwọn aráalé ò ti bínú lórí lẹ́ẹ̀kan báyìí ẹ ti sọ wípé ẹ ti níyàwó sílé àwọn tó àwọn aráalé tán ti ń wòye pé ọmọkùnrin tó lẹ́wà tó dùn yìí ẹ̀yẹ tuntun wá tó ba ẹ tún wá ba gbogbo ẹ̀jẹ̀ wá ní ẹ̀yìn àwọn ni iyọ̀ àwọn tó ní. àwọn ni iyọ̀ ayé àwọn ni ṣúgà ayé. ẹ má jẹ́ káwọn ẹ má jẹ́ káwọn aráalé bínú sí yín o ẹ má jẹ́ káwọn aráalé bínú sí yín o. ìgbà mi àdùnní gbẹ̀yìn ewúro àwọn lè wúro hmm, so hmm, kí n fi bẹ́ẹ̀ pé àwọn. don't leave believe me ẹ wọ ẹ̀yin ara lé látàárọ̀ láti gbádùn ara wa mo náà lérò pé mo lérò pé ẹ̀yin náà gbádùn wa lẹ́ẹ̀kan mo ti fún yín ní orin kan láti ọwọ́ àlejò mi ní ìsìn máa tún fún yín ní mú mo sọ fún yín olórin tó làmìlaka ni wọ́n wọ́n ti ní fọ́nrán méjì tán ti ṣe àti fún yín nìkan ìmí ìtòlélẹ́kẹ́lá kọ́lẹ̀. playboy. play playboy ẹ̀dẹ̀ mo dẹ̀ ti sọ pé kì í ṣe ṣìnà lẹ́kẹ́ ti bọ́ kàn ẹ mọ̀ pé nípasẹ̀ atọ́kùn ẹ̀ fọkàn balẹ̀ nípasẹ̀ orin a máa kọrin olólùfẹ́ hmm. so kákọ̀ tún sọ pé kákọ̀ tún ríra wa ní ibi mìíràn. omi so fídíò ta fẹ́ wò ní ìsìn akọ́lẹ̀ náà ni playboy yín aráalé ẹ má ti yí kúrò mẹ́ ètò ìgbádùn extra náà ló ṣì ń lọ lọ́wọ́ ní ìkànnì Kaftan television yorùbá ẹ má fọwọ́ kàn dá ẹ̀yìn. mọ̀ ẹ́ ṣọlá dé o. mi dẹ̀ mi dẹ̀ ṣe dín ní oṣọlá sórí mi ṣì máa padà síbi tí mi ṣì wá yẹn. àìgbá ìwé lẹ́sán mi dẹ̀ wúlò ẹ̀ pariwo mi dẹ̀ wú ìjọ ògùn ló kó ìlara igan kò yà sọ́ra ẹ̀dá ọ̀rẹ́ mo sunu báyìí èmi lọmọ ajá bí arira arira èmi lọmọ ajá bí ìbọn ìbọn ọmọ akóró mẹ́fà ṣe é. Èṣèré. Èmi lọmọ ajá bíi àríra. Àríra. Èmi lọmọ ajá bíi ìbọn. Ìbọn. Ọmọ akóró mẹ́fà ṣe. Èṣèré. Ìrùmẹ̀ bọ́ lọ́fìn. Everywhere I go in lára boy I show myself. Ìrùmẹ̀ bọ́ lọ́fìn. Everywhere I go in lára boy I show myself. Ìrùmẹ̀ bọ́ lọ́fìn. Everywhere I go in lára boy I show myself. Ìrùmẹ̀ bọ́ lọ́fìn. Everywhere I go in lára boy I show myself. Everywhere kì mí bá lọ náà bèrè lọ́ọ̀ mi. For where I come from, from Ojomo Eko. Still look into my eye from Ojomo God, who quote me, cause I ain't showing myself. lulu kan bí mi kọ̀mọ́rì mi sọlẹ̀ sí. kọ́bá pàtàkùrẹ́ wàjá sọ̀nà uba kọ́bá bọ̀làtẹ̀kọ́ wàjá sọ̀nà hospital road kí mi bá gbẹ̀gbẹ́ ilé ilé mo sàpò ìyà kọ́ ó yá ké sálára kéké sí yàrá kí yàrá ké sálọ́fin ọ̀gá ké sábà rẹ̀ àǹtí ké sẹ́yẹ̀ rẹ̀ I'm ready to tell you where I'm from àbá mi lòkè rùkú wé mi yé mi lòkè òde èmi lọ́mọ alára ọ̀fìnlú làámọ̀kì èmi lọ́mọ aṣọ́kó gbogbo sùúrù èmi lọ́mọ ata ọ̀tàtàn ọ̀dìbọ́ra rẹ̀ rà èmi lọ́mọ àtọ̀ ọ̀gbàgbé kiri rẹ̀ síbẹ̀ èmi lọ́mọ ajá bí àríra àríra èmi lọ́mọ ajá bí ìbọn ìbọn ọmọ akóró mẹ́fà ṣe èṣèré èmi lọ́mọ ajá bí àríra àríra èmi lọ́mọ ajá bí ìbọn ìbọn ọmọ akóró mẹ́fà ṣe èṣèré èrùmẹ̀bọ lọ́fìn everywhere I go ìlànà boy I show myself èrùmẹ̀bọ lọ́fìn everywhere I go ìlànà boy I show myself èrùmẹ̀bọ lọ́fìn everywhere I go ìlànà boy I. I show myself. Remember all of me. Everywhere I go, like boy, I show myself. Mo ti gbiná ojú ẹkùn àwẹ̀ ṣú ọ̀ṣà o, mi kú èrè rí, wé gbóhùn. Get it and let it stick to your brain. Ìyá lakọ bí Odùduwà kẹlúfẹ̀. Ìyá lọmọ aṣọ́rò ko. gbèríko. Ìyá lọmọ asebe bí àrìmọ́ sísè. Wé máa dé Rẹ̀mí, wé máa láàfù láàmọ̀kí. Wé máa dé Òjò, wé Melizade Toyota. Wé Melizade Abọ́lé University. Wé Melizade, wé Melizade Club Course. Tí wọ́n máa bá Isa, wé máa bá Lẹ́mọ̀, wé máa bá Dọ̀fín, wé máa bá Ṣọgbọ́n, wé máa bá Lọ́tí, wé Melégiri, wé máa Sapetu, wé máa Sẹ́lẹ̀mọ̀, wé Melérègè, wé máa Pópóró. Àwẹ̀. Uh, mi kú ọba yìí ti mọ̀ mi rákì mẹ́ dárúkọ ẹlúla ẹ ẹ ti mọ̀ yàn uh, no no no no no you ain't know nothing ìlà ni mo rí o báyìí ti rí mi lẹ́gbẹ̀ẹ́ báyìí kọ́ra kí mi ọ̀kan ń láàrin. Lọ́sibítì ẹjọ́ ọmọ làámọ̀kẹ́ fagbuyis ọmọjọ́ kúz fàkàyé jẹ́ọ̀sì. Medina. káàbọ̀ padà ẹ̀yin aráalé orin ìlara boy láti ọwọ́ àlejò mi náà lẹ́sẹ̀ gbọ́ tán yẹn àlejò mi a ti sọ̀rọ̀ lónìí a máa tó débi eré ìdárayá mọ́ká tó débẹ̀ ní àwọn orin tó pọ̀ jáǹtì rẹ̀ tó ń sọ lọ́wọ́ nígboro nìsín orin wo gan ni favourite yín. lọ́wọ́lọ́wọ́ báyìí Indaboski ni àwọn aráyé ń jẹ lọ́wọ́lọ́wọ́ tó lórin tó ṣe é jó sí ni ah, ah. ó ṣe é gbẹ́sẹ̀ sí i èmi ló kọ̀ mo kọ́ ní mm, ìparí ọdún tá a lò kọjá yìí tí àwọn èèyàn ah, ah. sì wọ́n gba ara rẹ̀ gan so hmm. ó ṣì wọ́n gbẹ́sẹ̀ wọ́n gbẹ́sẹ̀ sí dáadáa nígboro. ẹ tábà ní ká wo gbogbo àgbáyé àwọn oríṣiríṣi album ló jáde ní twenty twenty monsters o laibel o eh, better time oríṣiríṣi olórin láti ọwọ́ olórin ẹ gẹ́gẹ́ kọ́kọ́ bèrè lọ́yìn pé ta ló lórin tẹ́ fẹ́ràn jù mo sọ gbogbo olórin ni mo gbọ́ gbogbo wọn ni ẹ orin wo lẹ wá fẹ́ràn jù lákòókò ẹ ta lè sọ pé orin tẹ́ ń gbọ́ lójoojúmọ́ tẹ́ máa ń repeat. orin tí mò ń gbọ́ lójoojúmọ́ orin orin bí ẹgbẹ́ mi kan tó yẹ pé àwọn èèyàn ẹ̀ṣẹ̀ mọ̀ ni hmm. torí mo fẹ́ràn ọ̀dọ́ tó bá ń dàgbà tó ẹ̀ṣẹ̀ ń hmm. dàgbà nínú orin bíi ti tèmi mo rí bíi pé àwọn ni wọ́n ṣì ń take time wọn láti lè kọ orin gidi síta hmm. orin tí mo lọ́wọ́lọ́wọ́ báyìí orin ṣèyí vibes mo gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣèyí vibes <laughs> bóyá lọ́jọ́ kan máa ráyè ẹ máa bá wa pè wọ́n wá káwọn náà wá jálejò wa lórí ètò yìí ẹ ṣeun àlejò mi látàárọ̀ ẹ abala eré ṣíṣe náà la dé ibi tí a ti máa ṣeré rẹ máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín àwọn ìbéèrè tí oògùn bára ẹ má wọrí kò lè ní í lára wọn easy gan ẹ ìbéèrè tí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ yín náà ni wípé àwọn òwe kan wà níbí ẹ máa bá mi parí ẹ ẹ Yorùbá bọ̀ wọ́n ní nínú òwe wọ́n ní ọmọ tí yóò jẹ́ àṣàmú kí ni ìparí òun. kékeré ló ti ń já ṣàmúṣàmú. ah ẹ gbà ẹ̀yin ṣàkà gan mo like yín ẹ̀yin wà bẹ́ẹ̀ ìbílẹ̀ lẹ́yìn ẹ̀yin good gan ah, ah. ẹ wo yorùbá bó ṣe dùn lẹ́nu yín káwọ́ bóyá ẹ good abẹ́ good torí mo mọ̀ pé gbogbo òwe tó wà bí ẹ̀ lè ẹ̀ lè gba gbogbo kò possible ẹ yorùbá náà wọ́n tún ní à ń pe gbẹ́nàgbẹ́nà kí ni ìparí òwe yìí. ah alágùn ó gidi ah, díẹ̀. ẹ wá mọ ìṣòro tó wà ní gbogbo àwọn kan tí màá béèrè lọ́wọ́ yín bó jẹ́ dáadáa lẹ fẹ́ sọ o bó jẹ́ dáadáa náà lẹ sọ ẹ ṣáà gbọ́dọ̀ sọ gbọ́dọ̀ fèsì ẹ gbọ́dọ̀ fè ẹ gbọ́dọ̀ parí òwe mi ni gbówù ah. yín kẹ́ ẹ sọ Ìgbò gbówù yín kẹ́ ẹ sọ Yorùbá ẹ ṣáà gbọ́dọ̀ parí ẹ wọ́n ní à ń pè gbẹ́nàgbẹ́nà kí ni parí òwe gbẹ́dọ̀gbẹ́dọ̀ yọjú gbẹ́dọ̀gbẹ́dọ̀ yọjú. <laughs> ẹ dákun kí ni jẹ́ gbẹ́dọ̀gbẹ́dọ̀. àwọn tó máa ń gbẹ́ odó náà fi gúnyán ẹ gbà mí àlejò mi pa ìparí òwe yìí náà ni pé à ń pe gbẹ́nàgbẹ́nà ẹyẹ àkókò ń yọjú. àbùdè fẹ́ sọ. ẹ fẹ́ sọ kí ni ẹ eh, eh, mọ̀ ẹ gbọ́ lórí ẹ mú káyín ẹ mọ̀ ẹ mọ̀ ẹ wọ ìbá túbọ̀ wọ́n ní èyí wù mí ò wù ọ́ kí ni ìparí òwe yìí. ah mo jẹ mọ nígbà tí mo débí lẹ́ǹkan yẹn o. ẹ tí wàá gbàgbé nìsín. ó sọ ká mi lórí yìí. ah ó ga o mo dẹ̀ fẹ́ rán yín létí o. jẹ́lẹ̀ ah èyí wù mí ò wù ọ́. ó dẹ̀ yẹ kẹ́ mi léyìí ẹ dẹ̀ sọ lówe lẹ́ẹ̀kan pé èyí wù mí gbàtẹ́ sọ pé àwọn míì wọn máa mọtí àwọn míì ò kì í mọtí. ẹ gbọ́dọ̀ sọ nǹkan ni mi ò mọ̀ kọ́ fẹ́ sọ ẹ ṣáà fèsì sí. ewu mi ò wù ọ ló jẹ́ kí n wà lórí ọwọ́ mi. bẹ́ẹ̀ <laughs> níbi jẹ́ kí n kọjá yìí. àlejò mi ò ní pa mí o <laughs> èyí wù mí ò wọ ó ní mú ọmọ ìyá méjì jẹun lọ́tọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ ah, ẹ lọ ọ̀tọ̀ọ̀tọ̀ kí ni ẹ ah. mọ̀ ẹ mọ̀ ó ti pa kaṣọ fún yín ẹ mọ̀ yẹn ó dà má tún fún yín lélẹ̀ ẹ à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́. Ah, ó pa kaṣọ o à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́ mi ò ní àìdíà o mi ò ní àìdíà. à ń jù wọn kò ṣeé wí lẹ́jọ́ ah. ẹ mọ ẹ sọ ah, nǹkan ah. ẹ dẹ̀ lè gbà o tẹ bá gẹ̀ẹ́sẹ̀ kan lè sọ. à ń jù wọn kò ṣeé wí lẹ́jọ́. Mm. ẹ gbìyànjú ẹ á mú wọn pé good yẹn lọ àtàrà lẹ ti sọ yorùbá tó tó mi. ẹ dẹ̀ gbà lákọ̀ọ́kọ́ o wọ́n fa kíkì ọ̀rọ̀ báyọ̀ fi bẹ̀rẹ̀ ni àbí bá mi lójú mọ́ra ni. ọ̀yà tó máa sọ pé igi gogoro má gùn mí lójú. ọ̀tọ̀ kiri láti wọ̀ yẹn. mo pẹ́ máa mọ̀ yẹn à ń tún wọn ò ṣe wí kò ṣe wí lẹ́jọ́ òní kẹ́ ẹ bá mi dáhùn. à ń tún wọn ò ṣe wí lẹ́jọ́ òkèrè náà láti wọ̀. òkèrè bo láti bo <laughs> California tẹ́fẹ́ travel lọ ẹ̀lẹ́tì ẹ̀ máa wò bọ̀. <laughs> Yorùbá bọ̀ wọ́n ní à ń tún wọn kò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara kì í tán bọ̀ àlejò mi. gbogbo àwọn gídẹ̀ mo mọ̀ sí. ẹ gan ó yẹ kẹ́ ẹ wá mi léè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín wọ́n ní bí gbogbo igi bá ń wó pa ni. èwo ni igi ata. Hmm, ẹ gbà ẹ good ntí ẹ̀yin ẹ̀yin gbà mo gbà fún yín ọ̀gá ńlá ni ẹ jẹ́ kí n tí wàá béèrè eléyìí lọ́wọ́ yín tó ní pé tí kò bá nídìí obìnrin ìjẹ́ kúmọ́lú kí ni ẹ̀ àwọn Yorùbá náà ló tún máa ń sọ pé tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í ṣẹ́ hmm. àti tí ò bá ní reason tí ò bá ní reason kan nǹkan kan kì í ṣẹlẹ̀ hmm. àti pé tí ò bá nídìí ọmọkùnrin yẹn kò dẹ̀ ní fúnyàn lóyún o tí ó bá dẹ̀ ní reason kò dẹ̀ ní mú owó olówó yẹn. ọ̀rọ̀ tẹ̀ ṣe pẹ̀ ti fún lóyún báyìí. mi mọ̀ rọ́pà mi mọ̀ rọ́pà mo dà mú ìmọ̀ mo ti fún yàn lóyún. bẹ́ẹ̀ ni àgbà tí mo wà níléèwé. Hmm. so ẹ ti lọ́mọ báyìí ah mo ti bímọ Ọlọ́run ti fún ọmọ ọmọ alálùbáríkà kan. ọ̀nà ò dàgbà àgbàrá Elédùmarè ẹ ẹgbà ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín tí ò bá nídìí obìnrin jẹ́ ṣùkúmọ́lú ẹgbà ẹ ní báyìí eré ìdárayá tó parí tòní tí mo máa fún yín kò lé o wọn làwọn olóyìnbó máa ń pè ní tongue twister tongue lọ twister mm, tẹ bá ti gbọ́ bí wọ́n àwọn kan wọ́n sọ pé ọ̀bọ gbọ̀gbọ̀ ọ̀gbọ́bọ̀pọ̀ ẹni náà mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn ẹ wàá bá mi sọ lẹ́ẹ̀mẹ́ta òun náà ni pé ọ̀bọ ń bọ̀bọ̀ gọ̀pẹ kò fi ru ọ̀bọ bọ̀bọ̀ lẹ́nu tí kò bá tètè gbọ́bọ̀ bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé bọ̀gbẹ́ ah. ẹ jẹ́ n sọ ọ̀bọ ń bọ̀bọ̀ gọ̀pẹ kò fi ru ọ̀bọ bọ̀bọ̀ lẹ́nu hmm. tí kò bá tètè gbọ́bọ̀ bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé bọ̀gbẹ́ àtàkùn ogun ogun mẹ́ni ẹ̀kan ó dàá sọ́lẹ̀ méjì ọ̀bọ ń gbọ́bọ̀ gbọ̀gbẹ́ kò fi ìgbẹ́ ẹ̀bọ ọ̀bọ ń gbọ́bọ̀ ọ̀bọ ń gbé ọ̀bọ gun ọ̀pẹ hmm. kò wá fi ìrù ọ̀bọ bọ ọ̀bọ lẹ́nu tí o kò bá tètè gbé ọ̀bọ gbọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé ọ bọ̀gbẹ́. ọ̀bọ ń gbọ́bọ̀ gbọ̀pẹ hmm. kò fi ìrù ọ̀bọ bọ̀gbọ́ lẹ́nu. Mm tí kò bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ọ̀bọ yóò gbé bọ̀gbẹ́ ọ̀bọ ń gbọ́bọ bọ̀gbẹ́ mm. kò fi rọ ọ̀bọ bọ̀gbẹ́ lẹ́nu mm-hmm. tí ò bá tètè gbọ́bọ bọ̀gbẹ́ ẹ má gera yín jẹ ẹ tún sọ láti ìbẹ̀rẹ̀ ẹ ní kó omi lónìí lẹ́ẹ̀ bá sọ o. ọ̀bọ ń bọ̀bọ̀ gọ̀pẹ́ mm. kò fi ru ọ̀bọ bọ̀bọ̀ lẹ́nu mm. tí kò bá tètè bọ̀bọ̀ bọ̀gbẹ́ mm. ọ̀bọ yóò gbé ìbọ̀gbẹ́ ọ̀bọ ń gọ̀bọ̀ gọ̀pẹ́ kò fi ru ọ̀bọ bọ̀gbọ́ lẹ́nu tí kò bá tètè bọ̀bọ̀ gọ̀pẹ́ ọ̀bọ yóò gbé ìbọ̀gbẹ́ <laughs> ọ̀bọ ti gbé yé gbọ̀gbẹ́ báyìí ẹ wá àlejò mi ẹ ṣeun lónìí ṣeun lọ́pọ̀lọpọ̀ mo lérò pé ti gbádùn àtẹyìn mi gbádùn yín gan àmì gan ah, kó yín jẹ mo gbádùn yín bá mo mọ pé àwọn aráàlẹ yín gan wọn gbádùn yín wọn kó yín jẹ rush rush bíi indomie ẹ ní báyìí àsìkò ti tó ká máa lọ lé àròjọ mùsùlùkùn àṣẹ àgbára wọn ti sọ fún mi pé yá ká máa lọ ẹ àmọ́ ní báyìí bá wa sọ fún àwọn aráàlẹ kí ni ìmọ̀ràn yín fún àwọn tó ń ṣẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ orin àwọn gbogbo èèyàn lápapọ̀ àwọn tó ń ṣe nǹkan rẹ̀ àbáwọn tó ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ àwọn tó wà nílé iṣẹ́ orin lápapọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmọ̀ràn mi fún àwọn tó ti ń kọrin àwọn tó ń ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn tó ti kógo já nínú orin kíkọ ni pé gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa fi ìbẹ̀rù ọlọ́run sí hmm. ká máa dẹ̀ kí ọwọ́ wa bọ nǹkan tí ó máa le ju ẹ̀mí wa lọ torí pé a fẹ́ gòkè torí nǹkan tọ́lọ́run bá máa ṣe ọlọ́run máa ṣe ó lè pẹ́ ṣùgbọ́n a máa débẹ̀ lọ́jọ́ kan tí a bá ti dúró as long as tí a bá ti tí a bá ti padà sẹ́yìn no matter how tá a bá ṣe ń slow àbí no matter bí o bá ṣe kéré mọ́ tá à ń hmm. rìn síwájú. Si ìlọsíwájú á máa dé tá a bá ti padà sẹ́yìn. gidi ẹ ṣeun ẹ ti sọ gbogbo ẹ̀ tán lákòjá àmọ́ ẹ mọ tẹ máa ń ṣe ìrà ṣe fáwọn aráalé. ẹ kú lé o ọmọ ìyá aṣọlá tẹ o mo gbére tẹ o hmm. èmi ò fẹ́ gbọ́ pé kò sówó owó la fi ń ṣayé hmm. ẹ̀yin tèmi kò sóòṣì o owó la fi ń ṣọkọ obìnrin mo sì máa lówó ah. mo dẹ̀ máa lẹ́nu hmm, olúwa ló ń ṣòwò ọmọ ènìyàn ló ń náwó olúwa fún mi lówó kí n lè tọ́jú màmá mi o káwọn tèmi rí mi kọ́tọ̀nà wọlé kẹ́rìbọ̀ somebody turn up. a ẹ ṣe ẹ wo ẹ gbà lẹ́ẹ̀kan sí ẹ ṣeun lónìí ẹ̀yin ara lé ẹ wo díẹ̀ lẹ́gbọ́n yẹn bá a ṣe ń lọ bá yẹn kó tá a máa fi kásẹ̀ ńlẹ̀ náà ni eré ṣíṣe láti ọwọ́ àlejò mi ẹ ti gbóhùn wọn alóyin lóhùn ni wọn aníyọ̀ lóhùn sì ni wọn pẹ̀lú ẹ̀yin èèyàn mi yẹn àdéhìjù báyìí lọ lónìí lórí ètò ìgbádùn extra lórí ìkànnì captain television níbi tá a ti máa ń mú oríṣiríṣi ìgbà fún yín ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ níbi tá a ti máa máa fún yín ní àkọ́tún àkọ́tún ètò tó ta lẹ́nu tó yí bóbó tó ṣá proper orúkọ tèmi kò tí ì yí padà tèmi tọkọ ìmákìlẹ̀ mi bọ́lá erin fọlámi ìmọ́lẹ̀ bàbá òkùnkùn mo rówó ìyábùnà mo rí ti bàbá gbéra mi ló pè ní oríkè lẹ́wà tó gbafẹ́ sísọ ológe tó mọ nǹkan tó ń sọ nígboro kí elédùnmarè kó ṣọwájú ọ̀sẹ̀ tó ń bọ̀ túbọ̀ lọ mm. orin ìṣeré díẹ̀ láti ẹwọ Doctivity ọmọ ìyá Ṣọlá láti Lárámọ̀kẹ́ ó náà la máa fi kásẹ̀ lẹ̀ lónìí ẹ̀wọ̀ èèyàn mi ó dàbọ̀. Dinkir Records alóyèké tí mo ọmọ ìyá Ṣọlá dé o. màmá mi ẹlẹ́gọ̀ bàbá mi làlágbà fọyẹ́ o ó lè ẹ̀rí pé lè ìyá tó jẹ mọ́ mi mi má jẹ́ kó jẹ mí ẹ́ o bàbá ìyà tó jẹ dáàdì mi olúwa jẹ́ kó dórí mi dúró ìyà tó jẹ mọ́mì mi má jẹ́ kó jẹ mí ẹ́ o bàbá ìyà tó jẹ dáàdì mi olúwa jẹ́ kó dórí mi dúró jẹ́ kí dáàdì mi jẹ wọ́n kí mọ́mì mi jèrè mi o jẹ́ kí dáàdì mi jẹ wọ́n kí mọ́mì mi jèrè mi jẹ́ kí dáàdì mi jẹ wọ́n kí mọ́mì mi jèrè mi o jẹ́ kí dáàdì mi jẹ wọ́n mọ́mí mi jèrè yìí. grandpa mi ò lówó bàbá tó bí mi kò tún ṣúà fún kò sọ́lùràn lọ́wọ́ kò sálẹ̀ bàárò i no get money i no get anything kò sí property tí mo lè jogún ṣó yẹ kí ìran mẹ́ta kọ́ wá dolòṣì olúwa ṣe ìsítórí mi make a break through bàbá make a break through family meeting jẹ́ kí n rọrọ̀ sọ i no wan dey beg before i see shop tí bá wọlé dé kọ́ máa hail me kówó máa sọ̀rọ̀ come and bounce me ẹ̀mí gígùn àtàláfíà ìyanu ńlá tádẹ́rù bà mí owó tí màá ní tí ò ní tán that's all I pray for baba make we do am jẹ́ kán rí mi kán máa sọ̀rọ̀ kán máa ṣe yẹ́sà yẹ́sà ẹ káàbọ̀ sà ẹ̀yin là ń dúró dé sà kí màá ní òkè you can move on. màmá mi ẹlẹ́gọ̀ bàbá mi lálá. ṣé ọlọ́run mà lágbára o tún dàrú yín pọ̀ má kó so àwọn èèyàn gidi. <laughs> ọpọlọ tẹ́ fi bá mi sọ̀rọ̀ ipò yàtọ̀ sí ọpọlọ ọ̀dọ́ àgùntàn. ọmọ ìyá ṣe ládé o playboy mi ti dẹ̀ ọ̀dẹ̀ o pòrọ̀ ọmọ tán ọmọ náà gẹ̀rẹ̀ o tó bá sọ pé kì má lọ kò má síbi tí mo lọ tó bá wá sọ pé kì má jẹ kò má sóhun tí mo ń jẹ ẹgbàá ẹ̀rà mi wọ́n ti gbé mi lọ́kàn to buy. She be calling me, calling me, come and do. Anything you want, I'll do. Let me do the talk and do. Èmi lọ́kọ̀ ẹ̀ àwọn ọmọ ẹlẹ́tọ́. Every day for the tea, one day for the owner. Ó ti pẹ́ tí mo ti ń ṣe one day for the owner. Ẹgbà mi ẹ̀ràn mi gbà mí, ẹgbà mi gbà mí. Wọ́n ti tẹ̀yìn mi lọ́kàn. pay me luck and love. Alubembe o. Mo wo ìyàwó alubembe o. Oh. Ah, alubembe alubembe o. Mo dọ́kọ̀ ìyàwó alubembe o. Oh. You shock me, baby, you shock me. I just don't feel the things you do me. Shot me, baby, you shot me. Mo than lack Mori, mo ti nagara She be calling me, calling me, come and do. Anything you want, I'll do. Let me do the talk and do. Èmi lọ́kọ̀ ẹ̀ àwọn ọmọ ilé tó. Alubẹ̀mbẹ̀ o kó ìyàwó alúbẹ̀m̀bẹ̀ everyday for the tea one day for the honour ó ti pẹ́ tí one day for the honour o ẹgbà mi ẹ̀ràn mi ẹgbà mi wọ́n ti gbé mi lọ́kàn gbé mi lọ́kàn lọ́kàn. alubẹ̀mbẹ̀ o. Oh. mo dọ́kọ̀ ìyàwó alubẹ̀mbẹ̀ o. Oh. ìgbádùn ẹ̀ṣà lẹ́ẹ̀kan ṣe tó bábà ètò ètò tó yí ọ̀hún tó ẹ̀yin lọ́mọ bá kábíyèsí. lóòrù náà wọ́n ti ti dé bí wọ́n ṣe ń dé ẹ̀kú jẹ́jẹ́ ìwọ̀nyẹ́ ṣe yá ẹ àlejò ni ọkùnrin bá wa dárúkọ yín fún ìyàlẹ́. ojú kòkòrò reset eyes. káwọn ọkùnrin má ṣe ṣìnà àwọn ọkùnrin most ọkùnrin tó máa ń ṣe ṣìnà. ọ̀gbọ́n lè jẹ́ pé bóyá ìyàwó ètò ìgbádùn extra náà ni mo ti gbé wá dáná wípé ó ṣá proper ó ṣá proper ó ta lẹ́nu